بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ورضي الله تعالى عن السادات التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته ije boya soko ke tuwa bana na ida mi ku bayan su yani ina na ilu azun wéèrè gún ní tsi ẹ̀yìn kádà zùmọ̀kó ba kálọ̀ zùmọ̀ ti bàyẹ̀ ká ẹ̀ ńgbọ́dọ̀ ẹ̀ wọ́n èlò gbari ọ̀gá àlọ́ gbari azụ ìta zùmọ̀ nana ikọ̀ ètò òtsi sallallahu ta'ala alayhi de ya kó tun ba ìbá Allah subhanahu wa ta'ala àdúrà na ìfẹ́ pàtà na sọ̀kúlà ń fẹ́ gbogbo tsi na ìmọ̀ gbẹ́dọ̀ sọ̀mọ́ na ta tàbí jamana yà dùn fẹ́ bẹ láàfẹ́ bẹ amínci bẹ alakhairi na ìgbàdàn tó fẹ́ mọ́ aláwọ̀ láàfẹ́ gbogbo tsi ji albarka ji gafara yi yegun yi àdúrà gbogbo yi sisa kelo lóyún na lugba na dání gbà kó ètò àná pàtà na Allah subhanahu wa ta'ala ń fẹ́ rẹ̀ bú yà yìí ìtìtì na yìí ká tsi na azun yìí bó sálà yìí so tu lawan ji gyaru yayi ituna ji wadda yi zo bayan ramadan na na so ko atan yi ma o ma lugwa ya gwa tami tuye tuye gbayin shi ma ka na yi jan na kun ma so ti sai na kakan doro sai fana kan yayi iga daga ji ju so kulwa ya jibo coco iga du ma lawo lawan to ana yi yi anayi ma na coci ya lafiya sanin da wanda ti fi gbambo ile le duniya mai sassa biyu na su kuji cibiya nigeria yi su kwa ife da lafiya coci ya ife da lafiya coci la yi da aminci ito shi ti yi su kuwa ba coci la gbin aka mo su kwa jabo wahala mo kwa jabo alafiwa ibo mo kuma ji to alafiwa abu mo alawa bai kwa alakairi yayin na jaji gangan bai arziki yake aziki a ce biyun rekudu albarka aminci ma ke da kimbo zandoro maga fayin gbọn a maga da ya ɗayan su kuna uwa ba ji jinci ranar ya to ba a ta ya shara dide nan su kulwa gbiya ya zaza dide yara ma bica ranar ma to ba a ta ya shara wangi na su kulwa gbiya ba a dubala shara wangi ya san to kuca gikini to ya le ni so to zukuru fo aya gbawo be bana allah na wa ta'ala gan wa rahmatu rabbika khairum mimma yajma'u rama ya toci ngai annabinci ko kuma toci bo da sakola ya muhammadu na un na kana kalu sasan yije na de kafin aga yi won yi aga de mulkyo aga boko aga de wo aga de na pata yendo cuyo man dana ciyana sokola yawe ko wai annabi ko kuma wai tucina yanda ji bata yendo da rama soko ga yanda ji to yi tsona ja annabi na, rama soko ne yawana sokula wayo jishiri zane ja dini boro na wayo zane de fafaya dini na wayo zane wa dini na wayo kaburu den doro yi ba wo gafe dena a shiga wa lawon ka joga luwa na de yi ne wai le gugan wai al'alima wadda sa addini ba mu kakunu da na den je ne ga talaka na kakunu ga da sa addini wani abin da talaka na ci kuma na alu bayan annabi muhammadu a ga ya wasu ce su ko za ba alu dusuri bil uju ana idewo na ilala e e e da kuwa kan ilada lada ila kpekpea a talaka ila gwala ke kpeki a yi da lada kuwa kan shi yana da shi dina anabila ma aluga mi lan wiye ya ene ye to ati lagwa su che ji ye ge ji en uchi tani ye le ga kwa ze ki je ka ati udana ye agana aga anabi lawe ngato kan doro ina kula takbira takbiratin sadaka wa kula tahmidatin sadaka afala adulluka ala ma na bihi ya alu kama lan waya ya ne a ce ki saraka be ina aga annabi lawi ngato kalman goro no ti ti ami so mai kalma wangin lado yo sadaku yo e ga wangin ga mi so na sadaku ga na sadaku yo alhamdulillah no ti na sadaku yo yan do yo ti ga tuguru na sadaku yo ba ce da kwa sun ibada su ko e ga to ze hidewa ce wuwo na a wala su zikirin na yau aso na shike ibe we na adebe lega talaka agwa su zikiri chichi na aso ke je ko ma mama agwa su zikiri sarai aso ke ya jiri do italaka yi alaka itaro ikuda ba annabi muhammadu lanu na ike be we la kallo la ye jina ke agwa su ya mare e wota wu ibada ne ibada ne jiri ni be yi aljanna ne ma yo wa annabi a ke ji be yi nge gato zalika fadlullahi yuti man yasha la ta su ko don no la zaga bu gon la no ade o na ka kwace su ko ya to lo da de o no ka ga wani ji ba da ka kwace ja ke bangan bai ba da yin waya ko talaka buga o amma yau da na ibada yana ka kwace ke ta na o ezo da boka to go ta sifa da zuciyo gona to inan na ثم بين تعالى حكارة الدنيا ودناعة قدرها عند الله إننا الله سبحانه وتعالى وأقول لا بانجي جوي إجي نيلدانا أدينو هنا جيين دورا إن بانجي ويو ina jizu magayin doro ɓata nga ijeyo e ba soko adena ijeyina e ba soko adena ijeyina oge wa gbagbangi zana yi gbagbangi gbagbangi kpata na awayi nga sɔkɔ a bɛ wɔn abazu ya yi nana adi fɛn dɔ cɛ anabi sallallahu ta'ala alayhi salama ŋun da zan ko nangi ndo ci gan nangi wuri ayi anabi sallallahu ta'ala sɛ ya awa ya awa nan na ma ture nke yi wuri ani fa ya na o ma kɛ a tu ana o ye wɔn a ka kɛ a la ne jɛ na a tu na ɛna ye na. gato yi na mai tiza ya waza da na ke biye ga dabban na tun da ile ga dabban na gbagban yi ba un yi ndoro ana ije ba so kwa dena ije ina susu kwa gon a gagan aye ti ijo ede yi da shi da ana ego dan yi ijo so kwa gon mu ji bayani rayu kada ya yayi mare yi wula ga wani zozo ma adena ya ci bona in zoro dai na in zo ciwo bar kawo tana juna za zo waye na to zuwa ga ya mi adijen nan ki so kwe ga yi nan بسم الله الرحمن subhanahu wa ta'ala ga walaula tawibuna an yakuna nasu zawangi abe ta kodayi aga fiya ummatan wa'ida a shi ni shi pata to to kafiri shi pata e ni abe ye shi na kabu ibona zawangi abe babu da jije kafirin cho abe aga ile kafiri je da bagwai jona a ta da lamina a je ni be kafiri a jiji musulmi wa ha de kpe kperi be kafiri a lan dɔw la ta kpe wo ma yi zɛ na gbɛna ti la yi zɛ ada la la do ti wa ka musulmi la o ti yi dia soko ko kui gbɔna i ka yi zɛ kpe ko kafiri zi kafiri ti wo ma be yi musulmi ya te be gan a to gaba be ala na n laja'alna liman yakfuru birrahmani li buyuti suqfan min fidda igala fe e igala fe da zangoro ga ga kafirci wajo dangane da Allah ina igai je laji guyu ini maza tuna suqfan min fidda ina ya ga tutina yuji zin yuji pata azarfa ga kube ana cilan kan wani zingine ya waza umaji silin na ya waza kwa besto kuma silin bodiya ko yin roba ne tibi zamani banna ene ya laya aje tika e kataji na answer fa yo real god nga ya kube aga laji e tika e katajo na zam doro ga le uncha oh makatan na shari da ku ibn musulmi ya be bavu ya jije kafiri ka to ga je ni aji be kafiri na da ti ga ya laye je na ya kafiri yo in doro na aceji na luxurious life life ga aceji a di rayuwa ta tanya rayuwan tukon tuko en kwe kwe yeyi na ya tsakke ya ce ụmụ mabe yo wa ga ke wa zubi ano ina aji ti kata no kawai o kawai wa ce la lele ano a ce gbogbo kimbo gold a ce ya ce kube ana a ce benzin kata صفا من فضة ومع وجعلنا لهم القصور إمتيغا إمي كاتو كاتو كاتو إيجي بولا فيها كاتو ريجي إمي نوتوغا عليها أو إن مجابوري إمي سيبا دو إيجيغا تروا كافو ريجي باكا تشيرتو إمي ندورو ناتونا آتو إمي تلكا wale kafiri bendo yo tala kadana pata igaja na ideno kwa gade meaji wa kpe kpe afituka misu kpe ya kendo sa da ya nimfa yi da ya shawa yi ya ce gbegu ya ce laya yi ya buna ce kufe mai ajo na wa ma'ari da alaiya ya haruna dagun an tato da an na lau masai da wasalalim mi fidda to daguna wa da wato gbe mai ana zinari ya wayo yi to aje kata fiti bana oyo tu ala simiti be jikana adaro yi adi dagu dagu yuna.

èmi ẹ̀ jì kpakodoga alapibona zinariya juwayo ko surura ya tajibona zinariya juwayo ziyadatan fi rafa'iyati wan na'im ebe no de lupe bibiya elatu isha be mowe yayi en doro de daga lele nga fa igbana da nga ya te pe ngwa jika tri bo gbogbo ne yaa kuyibona ale yaa yɛ tɛpi uuna gbogbo ne yaa lagbakpa kan a tiɛ wo ma tiɛ papi ye na waa ye gbogbo yaa zɛrfa yi bizinari ya yi o ma kulu gaali ka na o yɛmɛ na aajil ala bi na tuyi la likufa e nana ji ɛn tɔɔti subahana o taara gan wo zukuru ko bɛn ni kpa yi ìgbà yẹn ní gbayì láàfẹ́ à ń dúró epo ní jà já àǹfààní bẹ́yìn náà títí ní jà já àǹfààní bẹ́yìn náà. indoro isha kpata na aja amfani bai na igula zinariya wayo hadda ya yi na alo ta bangal bai talaka yi ya shi na doro very very expensive life nga ya ce la ya ce wo mabe doro indora wo mabe yi shi nana uje tantaya uje na mbe wo ya de ka ba shi wana sai daga yi kafir na ga de ka go e kona mu ta tike diuna igula fanyu su ko ga laula an ya kuna nasu ummata wahida iga an ga jiya kafiri kagu ibona ya to musulmi ya ga ebe kpe adini ni obi anyi na ebe na oga ayi anyi wa ga musulunci wala yo iga iga isa ba soko yo iga mai jin wala tunanin ta da loyi iga aju ga soko ebe injo na titi egbe injo na ibn abbas soko be yardo gawo zurufan na za'aban zinariya da wani ai ja'anna lahum sukufan wa abwaban wa sururan min fiddatin wa zahabin ya la gado ne ya ji eme aji na daguna ya dagun a cilu eme aji na ene ya ga atu eme aji na kpakuna ga atu eme aji na gold and silver ayo kpaatu anyi nigeria ti ayo ate importu importu daga america adi ndoro nigeria de eme aji na ga tuba na daga mbo akubeyo kuibona da wangi ya tere babu ya jije kafirci abe kyage le kafiri ya da babu ijo an gana da an ya kafiri ijo la kasosna hadi dunya bil kufa da iga ijo ne lata kafiri bugi yendore mawaije yendondo nipa shawa ne bada na iga ya kafiri iga zuga musulmi yoto ya de ne yawo mai yije bina ya de sasan yije ya amma so ko gan wuja ti ga ja ebo iba yije ni be kafiri yiji be adini jama to kafiri yoto mo lugo ya kawo ya musulmi e de kafiri me de ka chere ye tue pata na ni e ko e ko le da ni le fu be nan na musulmi ye de to kafiri yoto me de ngu kendo kafiri ye de wona atiga to musulmi etu ede wei no kendo kafiri etu emi kwo na atiga musulmi etu emi kwo kendo zanu cikin nigeria yi nan na nga bi emi tuhi nga yi ndondo daga kpala cikin alba mi gun emi o a de susu ne nigeria na adabo na kpata daga kingdom bo akube tuwo kendo mustafa de eji aci na to musulmi eji aci ko bɛ dan kuyi bɔ na wɔn ba fun geyi ka bɛ a kpɛn kpɛn a di ne na. dan an ga kafiri bugi ga wala ya de jin wala ya musulmi de ja ebo nan na ya ciwo yo da na je na shirka musulmi kiyama wono idi fahimta ko so ko gan wa in kullu eh wa in kullu zalika bayni na je fiya idana gado yẹn gold and silver kpakpo nye gold and silver sili nye gold and silver na yi gaya la kafiri ye ni kpakpo yi shi ba bon na dana ba ta yi wuce lamma mata wa e ya na yi e mawai shi buki kawai na e fi e na e yi kawai na adin doron a ta yi lamarin alkiyar mona eyan eh, eh, eh, mawai juyo e mawai je pata masu kun azaila na da ke da bin yi da Allah ke abu nan e mawai juyo je yin doro yanayin dorana ya musulmi ebe wal akhiratu kiyama e mi koya da kiyama aljanna dona e mawani ya kufi bona tutuna tuna e gele tibona e ni pane apunina e shawana idabona khayu inda rabbika kiyama na kiyaye musu ne ba to ci bona e, ba to to annabi muhammadu na wal akhiratu inda rabbika lil e kiyam na bata ba to to annabi muhammadu so ku ji shi da ne waljannatu wa ma fiha min anwa'il malas aljanna to ne fi ba ko aljanna ne ka kan ye maji be ye mawaji na allati yukasura ana albayan na bayanin to ba na ga tiya da ka tuna aga tukka ga ladu wa ye tizwa ole ya ye tizo iya kasatun bil muttaqi aljanna wuce sako ga mu latsa ne yesun da wannan musulmi la yusharikum fiha ahad kan doro ti musulmi ana pamata ba bi musulmi wo ma k'i ama ba amma yi shi na suku na yi yin doro Ki ama na yi yana zai ga ba soko na wo ma A amma yi shi na soko la yin doro ana to zai gbawo na to zai gbawa na wa gaya zan doro kuma ga kuyi ba na ko da yi a da luyi gwa na da wa la yin doro a yi ma wa yi sha bana da na ciyanu ji shirka ya alikamar yi na ne ciwo to ala ya e ce jin wal akhiratu inda rabbika lil muttaqin wal ayatun siqat li bayani haqarati dunya aya nana un bebe buji bayani ya yi gbagban yije betete ye lamare yije pate wa anna min al awani adere ya ci jona تعرف لولا الفتنة ابن كوزا فتنة دا إجابة جينا لقصة بها الكافرين دا سقوغا نيبا بشاوي جينا لا تكافري كوني وجيل بيوت القفرة والدرجة والسقوفة من ذهب وفضة yandor su koya la kafiri je nana e ko e ko e ko e shawaji in pididi pididi awa ce ji an dan be zinariya be azarfa ton godo aji na shi kato non zinariya azarfa ina ya lada wanza gi na zinariya azarfa ina ga da kwatu na zinariya azarfa ina ga da zinariya azarfa ina lita na zinariya azarfa ina ga tuba na zinariya azarfa ina ga ji tikka kata na zinariya azarfa ina ta ji jiki na zinariya azarfa goda silver goda silver ko a de lanka be ndo me a popo ya abe ni sa ko ti yo no eh aluda allah subhanahu wa ta'ala ga fajala wa ata al-kafir kullu dhalika an-na'im fi dunya a ci ga na shi bata ya kafiri ina wa wo be yin shi babun nan li adami azmi fil akhirah na ne yi bona wa dero gun doro da ki yo na. kala dandai zai ya ga mu be de yi na e kiyama sun ninni ayi so ko ga be so ba ko ninni mu ci yo walakin ta'ala rahimun bil ibad amma so ko gun ya wuji fa lidhalika e aguna badul kufari wa kafir da ci lafe zane ya dina wa fukara badu man da ta yi lafe zane ya kendo aguna badul mu'minina wa afkara baduhum wa musulmi ci lafe da ci man da ci lafe tara kana a ta su ko ci ta doyo ade kafiri na deuna na itala kana ade musulmi na deuna ade na itala kana so ko no ya ci ebo idakodo yiyan ìṣe látàtíyàn ẹ̀kọ́ wọn. ebe ìgbà kọ̀dọ̀ ní ìṣe látàtíyàn ẹ̀kọ́ wọn. ó lè sọ̀kọ́ àgbà ẹ̀yà ń dán. ó ń jí mùsùlùmí kọ́wọ̀ yìí ń gáyìí tálàkà rẹ̀ àmọ́ ó lè tọ́jú mùsùlùmí kọ́wọ̀ yìí gẹ́gẹ́ lámìnà àgbẹ̀ tálàkà ẹ̀ tí kì í bọ́ ní à. ìgéde bá bí àlàyé ìgéde sànúkù sànú àjẹ́ ayọ̀. ike da alabi wa idu yo to kuma ga ga ga ijena na to musulmi to kafiri ga la ta bo kendo e gadde na kafiri yo to de kendo da ji bodda na kafiri to fi bodda e ki kafiri ke ji babi ala za to fafa to shi sa babi ala sanu ko sana je a alabi wa idu bana bai da bai da mu da mu da mu da amada na ja alabi wa idu yu ga na su ko alu silpa je yo ko an ku afɔkaya ke waya agbɛ zamani ando anyi kpɔn taata na be so na adi na edi titi na akyɛn so edi ama na gyina isɔkola ya no adabe gobo a amadabe labo a egi di eza kedo kedo kedo abesa ndo mu mia no madi bigi sɔkɔ mɔtiri bɛ ɛrɛhyɛ dan a to kafiri yi ibele kafiri labɔ ɛfɔ baara za. Kuli sauki. ama ga gbani gomani gwamnati lawon kan adama na lami komero do ya no aya ga kan akaji akaji almajirin cinji umar da asali ga da muhajiru na shi ani kele ga ma madina na ba bara fira wo ga ga ya asali bara na gine yaji zano albarka ilimi ne ala ya albarka ilimi o e giyo to olu lube wa albarka ko ci ba la giyo da tun tundu ci ci mai igi talaka ita ma albarka yi da yi wato ejin doro bani jin be soko ejin doro jin be soko to lati o de wa da wu pe gidi ni bo ti ka tan u ya te jin mo bo to la yo egi de za ke to ke do ke do a be san do mu ana maji bigi soko ma ti be reshin da to kafiri ibele kafiri ye la ba baraza Udi so amma ga gbani ga gwamnati lawon kan adama na lami komero do ya aya ga kan akaji akaji almajirin cinji kuma da asali ga da muhajiru na shi ana ikpe daga makolo madina na ba bara sai jijibo ga ga ya asali bara na gine ya ji albarka ilimi ne ala ya albarka ilimi o e giyo to ba wa albarka ko ci ba la da yi tundu juci me. igi talaka ita ma albarka yi da ni wato ejin doro bani jin bo soko ejin doro jin bo soko to lati o de wa da wu pe jiji ni bo di ka tan u ya de jin mo bo to la yo dun o gbe na we jina o gbe na we finu o gbe na we sana to ti yende ti to mbane ya la amu ti na mo yo to pe ndo ti ya mo gbo gbo me lu ya mo ti da mu a aja so gan bukata ti ta tu to me jina tun pe to annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam ga lauka na duniya da yin na ga fete ta zinno inda layi ina da cewa bayan lawo jina a ba'udati bi gwafaye magina aga alaihi ne ne kime ba su kwe bi gwafaye magi iga magi to gaba da gwafaye magi ga wata ni ga da su kwa ga lehi le bu da kime gwafaye magi ìṣèká de tí mẹtẹ ń gáde tí kan de ibọ sọkó tẹgbà pààyàn má jiná kí sọkó gan máa sàkọwà káfíra mina júra àtàmà ìṣe ń gáde tí wọn de bá sọkó tẹgbà pààyàn má jiná zandoro àgàgà wọn àgbà sọkó àná kánú èkó gidi sọkó àyèwì fi ìṣe bọ. àmọ́ ẹgbẹ́ ni wọ́n yíyẹ ndóró àná ńgálà da iya kama a duniya ìṣẹ̀lẹ̀ olè dáná mùsàlù o na ewu zana eshigi o andoro zana eshigi ngo ya ci a ci eshigi le kan dore kyau a ga ta hankali ta cana kan dore kyau a ze zai mada guna kan dore kyau a ze zai nuwa wona a ci zan dore ga zana a ci ga lamaru yo bukata wa kan dore gudu wọn sha gudu ìṣèwà ci gudu wọn sha zan matuka ìṣèwà in wai da wani tukpo na ka gawan aga zaka wai ga wani masoyi e na gawan zo wasa da su ba to yin da ciwon dora an ga malla sakwallu ya kafi sakwallu ya musulmi mulu ya wato mulu fe gan eyo na sai ga jima ni biyu kawai ga dia to sai jima ni biyu na wala yin to firawuna shi dia sagara wuma bɛn koyi yɛlɛ so den yi o tun ti ka yà lama ka so koyi b'o ya a e yi wani ŋgɔnyi o la question mark a lama gɛgɛ la tu o na mali la ne lafiya ma yɔ kɛ wa so ti so fiya mi yɔ wale wal akhiratu inda rabbika lil muttaqin kiyama e ba to tuwo bo nga yi للمتقين وعفتي على نيسو سكونا سيدنا عمر نيجي حتى جنا سكو بيردو ندودا لوكتنا قتا من بريونا صيد إليه في تلك المشربة لما آل صلى الله عليه وسلم نساء لوكتنا عليه صلى الله عليه وسلم لين يبقى جنبو وما بيبقى بيان بيا أما اللي ويبيانو فرعا ولا رمال sayyidina umar ti balle annabi ye kasa alaihi wasallam ta jikana putu jikana putu ngawo da ale annabi ye le to na ma alakpe jikana uchi na wato kisali ka ga kpembo na kpembo ga yin ta tina annabi ta ta jikana putu na dodo dodo a ata ga matras ya arma annabi kada asara bi wa wa ba ka pa na ka kpacha anabi kizon wa ni wa ba ka zo galilo mafon wa na atiga en tati na anabi le tano wa ba ka kpacha anabi ho sayyidina umar le anabi alun nona an kali wa na ki wa anta shafatul lahi min khalqi anabi o ga mai zati tace soko taji yuyo pata ga zandoro ni ha hada kisra wa qaisar etu kisra e idana etu e qaisar idana kisra idana kaisar idana fi ma hu ma fi wani kendo wa yin je na ya in ta tare ya to le tanadar daba daba wa ga da kata ajo? wa le ne je gine daba daba wa maga je da zamboro cikin gobe kibila mare ta shi an ga annabi annabi ce gabe sayyidina umaru ga a a kafin sayyidina umaru ga annabi annabi da annabi kai da kai tufe dawo umaru. aw shakka anta ya ibn khattabi wani shakka je ti anabi cimbo umar bin atab wani shakka je ti tumba me sokwe umar bin khattab wani shakka ji ko te ga ganna an ga jama'a ne jawabu alamma tabayin dana ulaika qaumun ujilat lahum tayyibatun fi hayatihim ad-dunya tani ke wabu alam na kwada ne tukwe tukwe kafirin na yi an ga hadiye laye ma biya ya hani ebo na hadiye rogon doro da ya kuba nan bai lahumun duniya wala na akira a ga wun yi a maliki ma mai yawon ki alawi ta layi bakpa da shi ya kuma akwai je ko da yani ruwan da tsoron annabi gabe sayyidina umar gan amma tarda an takuna lahumu duniya wala na akira wọn bɛ fi ya a ga kafiri sɔkɔ ya n yà yi o a kì í bɛ dàbí nǹkan wọn àlè ọmọ náà yìí wọn bɛ fi o wa wọn lè àkìlẹ̀ tó xeyiru laka bɛ nà kó la ne kì í ama tẹ bɛ yi ẹ bɛ lè ngó lọ an kì bɛ yi yìí nọ ɛ ezogun yi o zuzu kó zu àwọn tó dà o zu ngó lọ dẹ yìí nana kó gẹ̀dẹ̀ wọ́n yà o tó a bɛ a yìí. yendo tsasaila na ebagabe ati esuso ba mɛ ebe sadia uje na ati aye tuona ati aye ina na uje na ale ni pa tuona ale ni pa ina na uje na ati gaga tu tuona gaga eti ina na ala diye ne ke mu wa da ko da ni la ake ko tun gida umma dize ya wa tuona ya wa ina umma dize ke tuona ke ke ina kan gaci kunda ina da suna an gaza na hidiyo ne umaru na yolere eju ala yoleta gbembo wo ba na wa ba yi na kan da ana nye yi ga dɔn ne yi yo ebo ne yi yo yi n dɔra eba tó tsi wa e yi masa ma sɔ kpe yi yo ene yi yɛn wu ka yi yo nga sɔ kɔ tsi gbɛgbɛ izi ayi fi hã sɔ to furu wo yi tó tsi gbɛ sɔ to furu wo. ألهاكم التكاثر and whom? hmm. sabe ji aka na shi pipi e angoro mi la godo je ba e angoro dro woro e angoro pati woro e angoro la taisi elu elu la pa yu ate ke yoro de ka fi kusana e angoro la firi je ba adaji awa so nga akoji e adaji sunna so wa de godo nga akoji so ko gan pipere ya je pe ti do je je alfa ri do yi bemi de gan ye emi ko mi ti muna na la la ya ye ni mo la la ya ye ni ke no so ko wa be na luwa e ma pe e yan no hatta zurtum al maqabir ada lokati na de pe ya de mi ne fi ko se kabari o i e ze funi bo so awon o de so ko ya ni fun ba le ga o ada ka tu da na zan do ke de ta ko bo ke ga oga la gaza na tie gawo na wa tie chi yo etige ya di competition ti be do ji e ko na ye na ke na ye le na na wa ye ye competition wa ye ye competition da na sa ga ke sa be do ji gan cho ata wa ni kaza ga do na o ala wa ni kaza do ya wona o ma ye ku yure nyawu na ku ya won to na gbo yin na de ya ni to to ma ku ya yin na da na so pa yi suku on to ga gbo yi ise ga do na annabi ga

ɛdi ɛda ɛda yɛ e pasi dam ɛda yɛ e rɔba gami yɛ e dɔn o ti sani ɛdɛ silibas ne lia to sani ɔtɔ mo silibas gawo de kabo tiɛ dɔn na o ti ne tɔ ɛda dɔn na o de bi tɔ tɔ ala tɔ silibas dam sɔkò aga kan doro zuma wa tɛ tsi yio kan na wa da jia o sɔkò ɛna o jia o ne tu kɔn yio amewo ke ti se gawo na le wala ka wa tɛ jia o de yebo. ino ga je na tukandoro ino ga wadda na alkiyo mana wace wufi shi no abe ya shi kuma ta amfani doro wa yana gara abe gino ga giga bojo te moji tibi no ebe ne ga ya dano kula ye ya saufa lamuna. bele ya abe gbe nga ye ya abe gbe ka kuna mai akada na la tarawunna al jahim ya ga na jahim ne ne aga na ni tuba madabobiya ya ci gyara da wabiya wale na allah subhanahu wa ta'ala ko ya ga dona itikaran yi ga paije ni ma e ni babu yi ushibo o ti so ga puya o ije ti to kuya wari wa ko pa o to pa ni shibale ani wa o to ni babu husu ko ga ga al mal wal banun suratul kafir mhm egile jo ana dana nipa ijo ugu nipa da wa ijo isaga e wala ijo kawa amma etugur no agba etu otiche elu na unge ya uga balaga na watena nga meke iburi e ya uga na ungo iwa wa ya jana ya likiyo mana sakwai la hankali ji ji to su igalle ji ya min lafiya ji mare ujiye ne daga ciye lobe bana adama yana nipu kawai yau karshe ni fa masu ku karshe ya sake tsagiyo sai kuku yan toro adda yi na wa da gabi hoyi ku gabi hoyi wa ta nawa ma da su wa sa fiye turiya idan na wakin ya ba to yi na sal ba to na ga sal aure biya ne gaba ga wa da yoro be o tun baya idi won male unya ma uje sa na dabi to na dabi ne biya ishiga da wannan so ko ke gayi so to fatira yayi wannan su inna wadan la yaqu فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور سبق يا أيها الناس يا زوانجي إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور inna wada la haqu alqawlu su ko gaskiyo inna nan ga dan doro mai heliya wa lucce ko fa kiyama na gaskiyo aljana ga dan doro dan mamin to ye ta gba wa lugo de fa suna gaskiyo baro ne adigi goro to ta ta bi ga kai le heliya na gaskiyo banda ra sira na ga de bo dan mada ye ba na wa chupa to wa ga wa bi ju ko na gaskiyo birkita na jo kiyama ale tuwo na lona gazana to jujina ka ga jajo titina gaskiyo yo to na de tuguro a se ku sharo lo gagwa ko lo jasara na gaskiyo yo e bo acho fala ta guranna kuma hayatu dunya e galugo maura ira zo tamari e galugo mawa mawa rayuwa yi tamari an ga mawa rayuwa yi ga ta ifan dora ti ta mutaka kada abu nde dejiwo nde ajiraje kaza wala de ba da ba duwa nde ishikayo ngo ga lapata eji kutabe ama lapata ni su kutu abe ma yo to tale be ra yo ko yo da ku ga le kai nga no mo patita go ro ga la ko te atar be nyo ina gutana akrabu kala ndo wa go patita ya no ngo ya la ko te atar be nyo ina gutana kada wa mata wani sugu wo ji sauki a titacin yana na ji bata rayuwa ihe ka bo jawa rayuwa ga ji albarka yawo ibana ni biga yawo na doko albarka gana azamu ni sa baraka aisare hunna ma'ura yan doro na wufi bai yawo na gadda sauki gana ati ga yawo doko albarka bo igen tugi yi ne waya walo ba rufe mai waya waji amma ita yazo kufi tafi tafi tafi bo lamarin ta lukni wòtí ọgá mọ̀nyẹ́ wọ́n àbá islam rẹ̀ ńtsọ̀ alápàtì lábẹ́ mìíràn wọ́gá àjò káwọn kéètsì ni ọ́ nàìjíríà aládàá nàìjíríà aládàá àgbẹ̀ wòtí àtẹlẹ́wọ̀n dẹ́bọ̀ káwọn tó lè kú bẹ́ẹ̀ ayé ìlànà ìsún àbẹ́ dẹ́bọ̀ à ìṣègá dánwó náà. fala tagurra nakumul hayatu dunya egalugo ebote ije ne tamare egalugo ebote ije ne tamare ele imisiya anabi muhammadu yiya ìṣẹ́bẹ́ gan àta ni ìṣẹ́bẹ́ gan àta àǹtọ́ra ẹni pa ìkóṣùwà gan ànábi bí ṣe ànábi má di àṣà láàhìláhà ìlàlá. akàlẹ́ ànàkì ànábi àti kúròyìn pátá àmọ́ ṣìnà sẹ́yìn náà bàtàrà àgàdà wà sálàmà jí zùmọ̀ sálàmà ànábi gèndóore bí bíà sẹ́yìn náà ọmọdé àgàdà wà sálàmà jí zùmọ̀ bí bíà ẹ̀yà ànábi mọ̀ sai na umaru gan makiyar na ji bana annabi a matsaganci na wani sanji tunani ya ce ji annabi ko ce daga annabi ga a imi mi da mi kuda yi akan wa ganye mi tiyan be labe labe labe ga kana yi shi da ran gama daga ya tsoyon a ti ga ke yin zagi shi ga daga ya tsoyon su ko gan annabi su gan abin ga ci biya ko suratul azab ki su ko gan in kuntunna بدل الحياة الدنيا يا نساء النبي muhammadu idere o in kuntum ne iga se ani turida la hayata dunya ge ko de je ne ge pe ni pa je ge pe yo fata ale na pate tabi ko ga ne ga ga pate tabi uma ti kunna ene ga we mo je ne ga la asajani ene ge ga na ndu ga ne ga la ne je sala ga o to la baba e ba mbolo mo ti kunna e tabi ga la amma wa wusar da kunna mi ga la ya zo mi ga ya ya yi miya nabi muhammadu je to kubiya ma ye ya sara'an jamila ma ke ga ke e ga ke wangi je to la kan ci wa amma ya yi ni ne to kubiya je madana e ci meli wa in kuntunna turidna turidna allah wa rasulahu wad dar al akhirah Wani tètè sọ pé èyí na yìí báyìí na wọ́n yẹ ní àlìjẹ́ na èyí yẹ fa inna laha àádà lèmùsínà ti mi kún na àjàrà àzìmà sọkọ́ àdìsílẹ̀ kẹyà ni àmọ́ ẹ̀ tà kó èlì yìí kó èlì ẹ̀kú kó ẹ̀ tà zana anabi kan wọn na yìí ni títí àyíṣà sọkọ́ bẹ̀rẹ̀ dẹ́wù àyíṣà sọkọ́ ẹ̀ tà lábẹ́ yìí nánà rẹ̀ sọkọ́ ẹ̀ tiẹ̀ ní èlì kó èlì ni kó èlì yìí màá wọ́n dùn wọ́n da bẹ́ẹ̀ mọ́tò ìwé dọ̀ǹgẹ́ gbẹ̀rẹ̀ jẹ́ ká ṣára ànábì. daga na shawara na so ko me tuti ta na ewo lawo inin dora na ga agwa kpe uti bana wo alijanna ye wo kiyama ye ije be a ne ke na ozini ne ka o to ga ga bo kure ya ka sale be bana wo na ti na abe ga chineli tani mo e mo

gbengbeni bai zai je daga su kobe tuciya na zane je daga adini biya na nga zane ga aji adini ga ga makpa biya yo ubiya ni so kola yawo ma yo ya na ama gebe kiri bibi biya ba su ti paka paka paka na do be so kobe tuci no dan dai yo bu de ngo ga be so kobe tuci da wu da da iya kamo lugu bi de wu de lugu ai ju bi de wu de nga be de wu de so ko gu so ko la azike be amma to da wu aza dan dai sai ga ga pekwe kana sɔkɔ ala yi hɛn na sɔkɔ lala togo kana da di kan pankana di ti wa yi hɛn na ɛrɛ la dan o yɛn gbɔn ɛna dan o fana wa dɔn kanji da o ɛn dɔw sɔkɔ ayɔ sɔkɔ bɛ la togo wa dɔn kanji o uju wa dɔn kanji a ama da yi hɛn la dan o yɛn gbɔn ìṣe àdán kanji o uju wa dɔn ìṣe kanji bi a ololo. والآخرة عند ربك للمتقين alkiyama ba tuwo tuwo ko wa afẹ́fẹ́ ya zane yẹn sun tó wọn sọ̀kọ́ yẹn abu. mi ni abo anabi muhammadu sallallahu ta'ala alayhi wa sallam gan aduniya sidiri mu'mini wa jannatu li kafir yẹn náà le da kata shi kuro ya mu'mini aga da Allah shi kiyaye aga da an wanka dan wala da wa polisi yo kala da bi kuza unje na abu na wa digida unje na abu na wa dilebia unje kendo abu na wa gagabia unje na abbo na wa desibia awo da kangi zan doro na ga momi ne rasa ko na abba wa wade jije fa da zan da tiye mi latu to kaso ko be tuci amma ije na aljanna yawo Kendo bai ga da aljanna yi kiyama adde to kan doro abe bena ka ci lugwa unda ko biya emma sai fa emma sai fa azo a ci ga ije ne ya kafiri yo emma ga da ayi wajo adde so koya adde tuti so koya adde gamin dora ada dokantora ada alugwa ada beja ada gajima daga ya mejo kalugwa rayuwa shi a cimo kalugwa rayuwa shi a cimo annabi ga mal faqru akhasha kudi talauci ne su da ya lo mamija mal faqru akhsha alaikum kudi bapi nga me su da ya lo mamija ga be biya ya ah walakin ni akhsha alaikum an tubsata dunya alaikum mi te suga na bai je me gbegwa ayina en dora wa je ne jina en sa sangi je en ni pai en shawa je u jina nga mu tiga me su don da so kwa de gbegwa ayi ken du gbegwa al umma na shi ta ayi nya u ti ta gan da so pe wa ga me al jenne na o ga me su da ya da gbegwa ayi mu be so ga be al jenne hadisi sun ci amru bin auf ga gobe yau imam al-bukhari muslim nga go nga go be daga bayan amr bin auf do a ci ga hadisi abu sa'id al-khudri na imam muslim ke go be ina annabi ga ya ti ga inna dunya hulwatun khadira wallahu mustaghlifukum fi fayanzuru kayfa ta'malu wa taqu dunya wa taqu nisa ijenele ga e mana ke suuti oga so tu gum so ti pe ba ni ti mu o mu ana wo mo da ka to ne ke be so ba o je so tu yo khadra e sa sangi mo yo e so ba ne sa na su ku se sa un bichi so ko me la ti khalifu pe ti ken no so ko che chi ke ya chi chi no e una wi una wi re je to ne pe ti jo e sha wa ne jina nga ya de sa wo ka shi e san je ya de ren a ƙarshe ga ku tafi duniya isu da yi isu da yi jere isu da abe yi jere ebiti yi jere ega gwa yi jere kotiba mare ega la yi jere lega wa osu ani mare inda ya cikwa ku tafi nisa ina isu da nzagi shi wadda fitinan zagi ile gaba su kwewa hadisai anas bin malik bi gan kiyama ga da pain sannan wale gan ewa mata ijo na misali a jiya wa obano iga ga nigeria ilagwa gwamnati wa sannan ile ga jazi ewa mai ijo ga zamburu bani eh, ba na da filo ya taire na misali iga dangote da ya ga wunde wa wunde ya ga wunde ya da shi lan wuce kutunci annabi gan hadisi imam anas nga kiyama ga da bin zai wa mai je bin zan boro wanda e, amfani je ga zan boro na a bebe zan wuce a da ke nga je gimi na na ki juta kiyama ga da be wuce a je gimi na a ga lewu a jujagun emi na kí alama sàtán emi ọ̀nà wọn àlàáfíà àti kí ewu tiẹ́ a ga jujagun emi na àti kí ewu tiẹ́ adé yìí wù adé yìí wù bá àti kí ewu tiẹ́ kọ̀wé yìí. tuka zafi na na ɗayan nan a tafiya ga towa ne kaza da tarihin manowar shi ko shawar yana ko ba ta wuce gewo nan iga ne ga yaji wa bani na, ba na yi tawo ba bani ni ci wa wuce yana kiwa ga ya tuko mutu a ragan da na ci zafi na, wanda fiya zaba shi bani nan mun ke go to wa man doro shi ba imana e wai ya kutu na, sakan nina lawo na wana azaba ŋutsu la wọn ẹmọ ìyẹn nípa àtàbàtàn ẹyìn àwọn ẹyà kpọ̀tún tọkọtẹ ẹjà àti ogun náà ẹyà kpọ̀tún wọn ìbú ogun ẹyà akẹ́ ẹyà kpọ̀tún bí wọn àyè dúró akẹ́ ẹyà kpọ̀tún bí wọn àyè jùkọ̀ gbírí wọn lọ sí ànábọ̀tò wọn jùkọ̀ gbírí jùkọ̀ gbírí jùkọ̀ gbírí ẹyà kàkà gbírí náà yà kó fi wọn náà zaafi náà yẹn lọ sí ànábọ̀tò láti yàn náà. eh oh, zafina na bi aliman ce latiya na ee annabi ga e la ya ko fita sallah zuru lokacin kiri ikikere gbase ebe na esu be na ja na maga ti an do ce ga oh za za ta ga gabo su ya ga za to a ga zana ko o ma a ki amaga da bi ro ji a yau izin bi a bebe na na a ce gbogbo da yi ne zami ce ni na lagwe na jiya na mata duwa dana wai saba'una al bitu ce da aduwa ni 70,000 chains nga ga agwe na jiya na mata ce gbogbo yau ce ni doro mala'ika na ya lagwa suna ke yi 70,000 a dafin da ce annabi shi shi bai sa'aba yi a daga da wuu ne ya lukunan an doro ashe annabi ga tuti faruwa sahaba ya duka ki da faro annabi ce ga gaga adda ta kunga tuna ce e rugushe na ja na man wanda ta kan ya ku to ce da addu'a na ina wai ci titi na ci ne bai ko shugo ga ya wasa sanana Igwacho agabe na jo kiyama atu atu shogun na atike ewu ti adoyin àti gàbẹ̀gà yẹ́bùnà adam hálù àìta kọ́ìrà kọ́tùn wọ́n ní kàzá ọmọ tó bà lẹ́ àlẹ́ èrè pọ̀pọ̀ ilẹ̀ á ní. ọ̀gá hálùmọ́ra bí kan náà ìmọ̀ kọ́tùn ọmọ tó bà di ẹ̀mọ́ tó wọlé á ní. ọ̀gá wọn láti bẹ̀bẹ̀ tó yẹ bẹ̀bẹ̀ yẹ ẹ̀mọ́ òtún wọn tó a. àzàbà nù dàtí yẹ sẹ́kẹ̀nd nínú àwọn ẹ̀mọ́ yìí náà pátá wọn bẹ̀bẹ̀ tó wọn mọ́ bí a. a ti yàgá mọ́ agalata kiriki bẹ́ẹ̀ kìá mọ́. yuda biya shaddin nasu buksa fi duniya zai tuwala un gibi un sa ni ko shagala luyi ya wa wa bai jeli ana talaka kunkumi amma masu yi kana wa layu shi pata ki hanzo amma un ya talauci gudu soku ya ana aga ah, bebe zanne fi aliki yau mai mini ya kimi alijanna yori aga lo gumi alijanna shi wa mutu tiya don ya ni ga a dungan ọmọ jiwa lalẹ yìí yóò ngọn pẹ̀wọ́ tó yẹn dẹ́gbẹ̀ yóò wà lọ tó ń tu bala no tijo kpata na abata ebe masakan ni kawai no waya aljanna no itobo soko iga pa ihini mo e ne po yin oshibo o ti do pe awon eku ekuta ati shiuna ka ku ihe shele mo izahad fi dunya yuhibbuka allah tse kpe ayi tse kpe ayi soko ati yebo ka tse pa ihini mo en duro soko ala awo na mi ma chile yo Allah wa alkiyoma ta kushi ma annabi muhammadu jajali na nke yi batati ya yawu dun da ci na nke mai giti bai takali so agba wona ta no gbo mai giti bai yawu dun udi aji aji shi do ci yi shani aji alkiyoma pata na hadin wala aji aji alkiyoma ene diga yi dole rayuwa na nga gbo yi gba ji yi wunso ene ji dole ana yi sauki adoji ebe mu ide bi ide to yi dole ayi wa wọn ayé àǹfààní ayé ìsúná ìgbà tó bó kókó na lábàzùmọ̀ ẹ̀ pàǹtọ́rọ̀ náà ìdáhùn ti wáyé pẹ̀lú ti pàǹtọ́rọ̀ tó egbò pátánà ṣe àgẹ̀ ìgbọ́mọ́. ìsọ̀kọ́ gan ọmọ yẹn aṣọ andikiri rahman. ọmọ yẹn aṣọ andikiri rahman ni bọ̀ yìí gbọ́dọ̀. soko ga wa man yashu an zikirin rahma zambero ga ne na wata su mu ta imani na wajibi tsoci ta agba soko agba tuce soko na ami to alqur'ani ami tuba wani annabi muhammadu na agba tuce ta ke imani jibe soko be tuci lugwano ma yaye ma ya an ta da mai yene jiye da na ma tuga qur'ani ma tuga ibada ya tsoci na nuka yidu lahu shaitana iga shaitan dutu za wuce tandoro tandoro da yiyo a batun cata ba wuyan alkur'an na iga shaitan ɗagwatu shaitan a ce lushara shaitan a ce tau shaitan a ce giuza shaitan a ce dogwa shaitan a ce lai shaitani biyu nuka yidu lahu shaitana alamtara anna arsalna shayatina ala likafir fa uzuhu azza ile ya kendo ipe shetan wa tu kafiri shetan je le shara won le shara elu le tu gede yin ya ati pa yin ya tu gwa so gwa so ko ki amo ne ya so ko ile ya an goro ide ya ti de yin ne la shetan ke wa tu pelu mi no gwa shetan mari wala wala ebe kwa shetan na ya taza na karama mini yana yi da kwakwani tiye shetan ya fitin wani ya kunza yi da dole idan kwa shetan jafa ya bayi taza an yi bisa an yi je ma kunza ki zago kan wala bai ga ko tingi bai kwara zuwa wani wa mu da shi sana la la kiku da ko ko to kana wa da tuwe sha wa da mu da shi an da ta bunga da tuko sana shi kana sha na ke màpìlẹ àti àbújá ti kọ́ra náà káàkiri àgbà bísí mẹtìnà níta ìyá Dan Dalibu a wasu gata ta ti sani shi wa ta kan yi shata ya yi ne da bisa wani na mara mutu na wato. Fakun da ya shi an zikirin rahma. Zantora za a tuka shakwa ihe yi gona. Zantora a tuka shakwa ihe yi gona. Wani ya yi da wahala ihe hotelai ga yi mawa yuqayyid lahu shaytan ga shaytan ke wato wa da kuma da kuma tibiya fa huwa lahu qarin shaytan da yi mun pachuo wa da kuma bando wala shaytan da kuma ate tuza ki gatima gatima gatima eso kono gajina alugba alugba alugba eso kono gajina ina shaytan ate ti bi shaytan da kuma ogo agoro lo ko shaytan wa ci kokari abasu ya kwasu ko abasu sallah musu ka tutu bai sallah ma wa da yau ya zakka ka tutu bai ma wa da yau da haji ka aji bai haji ma wa bai ndo ji ya tuwa titi kwasu ko ka tutu bai jiwa ma ko ga da shaitan wa ina kai da shaitan kana da ifa kibi ne shaitan ya je tiro pata na gogun ya du gwawo e ga mi ne fi me so ko e ga da fi tabi e ga su ibara so ko ya ga shaitan jiku ka shaitan jikun tambura ga wa tuka so ko ije bubo na ije wa waza na bana ga ga ije gano wa dabwa bana ga ko ije dana un dero ga daba abwa bana ga so ko ne suna nuka yitla wi shaitan ga shaitan da batu shaitan da ga masoyi nga ne batu nga ne saura ya tu ma le ba we ga ene ke ana nga te safi won ne ke na nga te sun won za kiriki ungaje za dedefiu za dede ngano za kiriki iberugo ebe shetani aifada chwani na fa huwa lahu qarin wa innahu yasutunahu eh ani sabi shetani yone dana e kaza wangi ka e kogboro da eto tibuwa ebile shetani yona e za jayone giza wangi isa e wakaza za wangi ya basokwa e waga aja akili sokwa kaliba shetan na ba tu wore o re tun da bayani da ta yan ba min ga fayne mo san dole da shetan san dole da shetan annabi mo da so ko to ta ko shetan wa de musulmi so kula su ki ga shetan to yi pero da shetan to pero da su ki ga ta yi no che tim che tim maduri che tim maduri o lo da na guru o ji alu guru o ji boju guru o ga ga guru o do guru yi shaitan ga ba shaitan da ya kuma na wajibi zama wani gina wani gizo an giza an sabi lilla ke fa me ne ke turuwa in ba wani giza benci wace wata da ya lafani fiwe wace kuku kuku kuke ci wani ya lafani fiwe wace kuku kuke wasa a ga ga alkiyo makan nagara wala sabuna kan rai da cinna ya ce da min aliye annahum muttaqun ga ake ko al'alma hakika mabda da hakika حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين حتى إذا جاءنا أي حتى إذا جاء الكافر مع قريني ada lokacin na kafirin wa bebe ke bayan gani bai shaitan zabatu masoyin na kakadi rubita bi silsilatin wa'ida tawan gidana shaitan nga yi hete ju yana na ku ba so ko ta lace ni ta pake ba je ni aga pake ba kala to wanga yayin gan ya laita ka sami bai baini wa bai bainaka tsakani mu doyin budal mashriqaini e ga ya biya da yi kendo yi gidi laba be gidi lo be biya da yi na ni ga lo shaitan ma o to magal le ma an ga ke tuci kiyama ba u da amfani kan na biya ka be shi ba ni ce ko ka shi o ga be da kata da ta kuwa ta ba da shi ya tele ta na fara da shi ma imam tabari an ga yadda nan sako daga budal mushrik mushrikai da nan mushrikai babun nan litagribiyo igidi laba be igidi be ga sako ko amma an ga igidi laba guba kuma tunda ga abawan eh emanci ba ga baba guba gube ba amma baba benne na atiga mushrikai igidi laba kuma igidi laba begidi lobe nga sokwe kpɔ lanji ati wa ke ee gamu shetan ya ya aga wɔ sese do yi ma aga le ye ma kem do egidi la ba begidi lobe kpe ya be do na yi ba be ya be shetan ke egidi la ba begidi be na shetan ma ye ko soko kata o de ka ba bɛ e ko shetan o be shetan ya de tse ni ni te ke ama ya le do ye a ma la ko baba seku sa a ba tɔzɛ toto na lumna ya bayan ci gisa na su kwa ga la takassumu ladayya wa qad qaddamtu ilaykum bil wa'id alkawli ba shi don ga ku ba ba to to to shaitan yana yalo ya gbo bi higoro mama kama da na to shaitan ke ji kutuba daga sot ibrahim shaitan ga min bari ka shaitan mina shaitan ta ko ta min bari kafiri ba ta na timina na amma shaitan go ba shaitan ta ji kutuba ya go zuma ya kendo ujutu ba yayi ja ta gona unga utu ba ja faga ga go ma ja amfani ina ne ina patan je ji wo ye ni wo ya ya na go ko yi go na wa ye ni tu wo so barna aw aw aw kyo ya kuri ji jo aw jazina ko ya la bola ina de ga la jiro bo yo ga mai fian don malaga gumi ya e ma ana bi musrikhikum wa ma antu bi musrikhi inni kafartu mi mi boye wai nan na iya to nan na giza na ita ma bomi wai nan na mi ji kafin ci ji shito malle o to shara na wa mi tumi o to ci ji yau aku baba yi lati boye na be nan na ya laita baini wa bainaka buda al-mashriqayn so ko fa bi salqari wa biye ne da ba ci no wa o wa yi jo àti wọ́n làá pàtó ìdàgbà tí ó tún ọmọ wá sí bíbí oyin èmọ̀ ẹ̀ pé àjọ yín bí i àná. اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون سخبا ولن ينفعكم اليوم إننا لن يخفف ذلك عنكم شيئا بسبب ظلمكم لن ينفعكم اليوم أدين دورا جي فنين أننا kikpe ya na wo wa be shetan na ko ga kpe ya de wa ja fana belen wa kpe ya wa ya no ichi o chi no ichi mi chi no wala yan fa kum le yomo if zalam to ge to ne jibu yani ije ba to yo annakum fil azabi mushtarikun yada to yato ana igiye zai jo ita ku so kuna dangane ya ke ba fi azaba bo ndu lami sun wudan wallan yukhafifa zalika an ku shaya ada saukin doro na jiya yana ibana ya shi na shi أتكون يعني فإن لكل واحد نصيب على أوفر فشتان توجو زندوا دورو كنا قاعد همينا ودي كشر بوي أجا شتان يا كوا أجا شتان بيا ويا زندوا جايون دي 100% 100% مئة في مئة أفأنت تسمع الشمس أفأنت allah subhanahu wa ta'ala ga yina shaitan bai zawangi aga ku finye ba koyin azabo a ji amfanin doro na ji do jina ga ke misali na ifan doro da buna ke yasan doro da buna ke do jina allah shi kiyaye mu an wo a ta ala fikata shi kunyo nga da yasa ke do ji ibana ta ka je lagun do ji amma ji amfanin do jina ba da do jina shetan be gimi ne na mi fiye kpa shetan a tun wafi nana a di amfani doro a di azo iki amo na a ga ga ye gube doji an ga na a te doji na so ko n ga gimi zan te kpa be la ana eti la ana eti ubo gbe azaba gbe azaba gbe azaba do eti ubo na a te gube doji na ga dɔn no tutu ba be doji a di amfani a wọn a kí a ye sa wọn a azaba wọn a a dosun a wọn a bẹ adosun be wọn a azaba be wọn a bẹ asara be wọn a bẹ beti de a den na amfani doro wọn laya na kendo ijo egbanyi debe mi egbanyi debe oyi iga yi dodo yo ndo che tayu no pe chiga kando chole ga tano tole da na so kira yu yo e ga ande be wo bu je ta de kano chizugu kala o debe be da ba to yin bono wa aya o da ma go ta je ki o to to da o fa en ba o to ale musa galu ga zan duru lai ta lu duru lai ta e da no go so na kali wa chi ta ka friji akuna ga fi me azaba na to a ce de ga ta a ce ba da ba da maliki ya yito tuwa yayi yo hafif anna yawma min azab ka fa ni ala lugwa ga ci azaba mu e ga wuti ne ga dano e ke kya azaba ke la ma daga be dai aka so ko adon la eh zam do wa ke mi ga ga be ma e ba to e ga kono e ga dana e man do tuwo yo ato e ga na ga na e wu wu wu fi kimi na yimi a je so da ga zam do rususu na mi sui ikhsaw fiya wala tukallimuni anduru ke mi su anduru ada ga be ma kiyama ji zuwa kiyama ji zuwa so kula isan na nasare amma yi jabo ya fakara kiyama kiyama bai go wata ne kiyama kiyama ba ta kula yi aji kikara ya alkhair na yi ya fada da jona so ko ga kasa ibane e lido yi daga tu bi aya alquran ne da hannun sana gina ga gire ta kwa gni mare to ti ga gni mare to ti ga gni mare soko ga afa anta tusmi'u summa wala ga waya da na ta tukari na ala ta kuku ya baga wawo ga soko ana ole ga olu ke koyo aw ta dil um da na ne anna wa fi wa gulu le baye wa man kana fi dalalin mubin da na ta de gban ba atulana wala la ti je ko be da na yusumu bukumun omo yuna fa o je o atetukpa tukpaga mai de la wo gan ti pe ke sɔkò yi gangan wọn lé e ka gama yi la lé bɛn o ti kɛ a yà sɔkò dɔn na. sunmu wọn su yɛ digi e ka sɔkò dɔn a kɛ bɛ gan aa si mɔ bɔn wa jɛ tukɔrɔ ta ne yi fɔmu la yɛri jiwo na a ziyan ko ziyan taa ka ziyan ko awa sinɛ yɛ a de bɛ an ye a ti a de ba o ye tó ti ne kpa wa gɛbi a yɛ an ye tukpa kubo kuwa o gɛbi a. nye gbɔtɛgbɔtɛ adi fahimta ga bia e kuma ko ale baya bia wala kan zarana li jahannama kathira min al jinni wal ins lahum qulubun la yafqahuna biha ولو آذان لا يسمعون بها ولو أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون ko jani mana le da ne ne ga guda ne yi jushi jali ta yana ji ka banu adam da aljini na gina egbogbo na adọ mgbe adịjide ya sọkwụrụ nwụji nọ kijọ egbe ikpe nani amaala egbe na ejifa ita adị na akpa ya akpe sọkwụ ya ala ji nnịa fọndoro sheta pambe mgbe anyị etu egbe lamitụ uji ekwe sọkwụ ya lamitụ a tupa ida nani ama ewe ga sọkwụ a ewe ni nwụga adagwa arụ ati agwa afọ onye ba fendu sha alo alụtụ ndị bụ na awụ na bịa aji atụkpa kenchi tụkpa mọkwụ tụkpa abụ eje nani ama na ale gaskiya ala na atụ gaskiya gaba na jege tiya da su pastor ga yi waza qur'ani kwa ke waza to ko ga zaga yi ke dabba ina kai abiye ga dabba yo to ba da na ya ga e ya ci yo ko bin da ba go mu iso ko go fa imma nadhabanna bi dabba inna minhum muntakimun hmm. aw soko ga fa imma na abanna bika ko yo la tepe go go go to ai ina janna wa fataka igo la ta tara yo gumi yo shito ya zaba ne ya ji zane je la alquran na mina ko ya a zaba o yi. ko kuma yau la ci bobe zo ina je da buna fa inna muntakimuna yita jazaba ale la alqur'anin namina ko ijazaba be yoyi ko kuma wai je luga be to ija luwa ga be wala ka ci qur'an ne dina ija kun bi ayi ko yau la kake be zo fa inna minhu muntakimuna ija jaga aw muriyannaka ko bai lau tafiya ya lawo to ne ya jibi ayi na fa inna ida qadiruna ide iko emikucha ale ne nyene jidane ya jaza bana ide iko etabo ko be yin ka na ya ja ba ko su mo ma ya ja ba a do fiya fa ina alayhi muqtadiruna ide ka na ya jaza bana zan goro ta ba jadin na wala kaci ci ladin na yi wa da furiya so ko ru ba ta yo maga al sabaki ya malaka annabi muhammadu har ga dana kada a rawu su kwalla ma wuce lau mutu fara biya annabi annabi alle na bu koyi badaru na fauta no kafiri je ba sama na ce ji adini kpada su kwa jika fuka inda annabi alle kuji su ma annabi su ko ya kafir na ya zaba isha ban da ya zaba su ne ka kiyamona fastam sik ka ba ci annabi agwa sun billadi uhiya ilaika qur'anai juwa da wadana agwa su cici dato ba gudu yi ma dalwa wa gadu yi ma fastamsik bil ladhi wuhiya ilayka aga su wayi ne jide wa annabi muhammadu na innaka ewe ala siratul mustaqim wata yakuna tay borona kadi shakala maruti ma aljanna waylo zan doro ma mi tona aljanna waylo tunda so ko gabe annabi muhammadu ko gabe jama'i na e gabe lemiye me ake ko fa bi ma yuwi ilayka ilayya mu ye bane na wasu waye na sokko jihani na ya ma bele ga na ce ko mu ye bane mlan tuwa ye to chan Soko te gonga agwa su ye ko agwa su waye na miji awo na wa peke ko boro lugwa zan boro ga ba shar ko an na boro rayuwa ayi daga jwa dal ki yo ma da mi aljannu amma ga peke alqur'ani lugwa o mani bi tagal huda bi ghairihi adallahu allah zan doro qur'ani ku ja bawa nyendo cha kuja baona so kwa ke dungi ga bai ba ta nabi fasta musik billadhi iya ilayka qur'an ne juwa ibi awdana agwasu alayhi magwasu ga magwasu na na aisha yariya annabi muhammadu so ku be da ke lalle annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallama magwasu ga sokonon gumin bana gina na aisha ga ke bojin annabi muhammadu yi na ki tabiya annabi muhammadu ha wacce qur'ani ye ngai wacce ke fiye tabiya annabi ga kulu kulu qur'an qur'an ga tabiya annabi muhammad wori nyen duro qur'ani wo be zene na annabi e jina dono nyen duro qur'an ga su ga jina na annabi e jana ma dono nyen duro qur'an ga an ga wa jona a ga annabi e jo ga jana ga ma wa ja ja nyen duro qur'an be be na annabi jina da na so ko ga first time sik iya yi abasu qur'an nay tibiya a lalle annabi daga ma ga suna so ko da kala suratul mustaqim ko boro bota ito ina na ina wa su alqur'ani ito ma inna na ala suratul mustaqim ko boro bai ta to annabi muhammadu qur'anu ko ke bi sunna ya annabi muhammadu ne di fasara alqur'ani na bai ga misu sahaba ne yake makata ma fari fukuru ya annabi muhammadu ina ko bai do ya pata so ko ga wa innahu wa innahu لك ولقومك hmm. وسوف تسألون سبحانه وإنه إيه القرآن لنا لذكر لك ذكر يا نبي محمد بيبو يا نبي محمد ولقومك مكي بيبا يا agai palu agai da dar qur'ani iga ga balarabi shi ibn qur'ani to ka bada be shi balarabi ya tushiyo darabci alquran na la sharafun azimun laka ila tun cibiyawa annabi muhammadu adage ga na qur'ani ana ta alqur'ani shine ba suku aga da uga adage ga na alqur'ani ba ga ga annabi muhammadu e ba ta alqur'an ne ila tun cikoko mutazan cikoko karaman cikoko bojiye kan cikoko atibu ya annabi muhammadu adage pa alqur'ani e tawayani aga ta alqur'ani e tawayani non innahu la dhikrun ilatun da alquran ne yawo yo wali kaumika make yi latu ya jama'a kureshi ci yo to in unzila bil lugatihi ebana be jina bala arabi ga tuji be yo fasaufa bini tus'aluna a biyaga an shukur adihi ni'ma ayaji ayaji da hu so ko nyen ni mana ujiya na be jimiya ya ne ga na a biyaga وقوم نبيهم قريش وسائر العرب جماعة النبي جماعة على قريش تيجو ببلارب نكنا يوتوي فإنه نالوا بالإسلام شرف الدنيا والآخرة ibana balarabi yi aya la tu aya la tu de nye yije to ku iba albarka alquran na ci ji beji mi ayin ade kendo ayi we gba alquran we ba we pa balarabi ji ana ya ibana ji ya we takango wa yakfika an afatawo masharikar duniya wa magariba wa sarif fi hal khilafat wal mulk wa kuma ke na da kin balare biyo nga a ce lai ku ce addini na ku ta mai pataka pataka ji no a kuma ke eh was'al man arsalna soko gan was'al bigan man arsalna anahi tutumi kabrika shidawe me go sune na ta ce tuci yo na gyaga gyaga nabi aj'alna min duni rahmani alatan yu'baduna adena la ya gan ti soko ga ta ti ibada ya na a ta ga ma wa kirke be yayi to tri ni ga te pata la ilaha illa ga to to hal hunaka ahad min ar-rusul mba ade ta ce tuciyo da ali baratu ghairillah na izangi gabaji ba da yanda ce su kuna ade ijibago adia tunda su koyi ga aya na tsoro fayin kunta fi shakkin mimma anzalna ilai oge ti ganga yin ji da qur'an na ci da wani annabi muhammadu fas'al alladhina yaqra'una alkitaba min qablika da ya ci tafiya shi da wani ga. kuje ne ga wani gai ka la ilaha illallah gai wale <clears throat> iba jikin abun nan iba Allah subhanahu ta'ala addu'a mane ga cibi cinon farin gani be iga ba di fasara di bayanin hadi dere da ku fahimci na sokon fe fare ga de ku so toci je to kiyama nan ku ji gafara ku ci cinye ku bi lafiya wando ku ya yin su su iya lena ku ya zuba wangi wa ji wa alama ala gikne wa da mar kwate man su kula yawan da ku da alkhairi to to da sanakan wuyo ku bi lafiya na ki wuyo ku da alkhairi yawan ya tuwa alkiyama wa kula qawli haza wa astaghfirullah li wa walhamdulillah والحمد لله